padà sórí ètò bàbá ètò pẹ́lọ́lá èdìdí ìfẹ́ ẹ o ohun yẹn nìyẹn mo sọ fún wa wípé àwọn ẹlẹ́yẹlé ni mo gbà lálejò lénìí ẹ ó dẹ̀dá mi lójú pé ẹ̀yin gan ti wá rí ẹ ti ń fojú ara yín rí ẹ kú kalẹ̀ ẹ̀yin àlejò mi. ẹ ṣe mà. ẹ hmm. ṣeun o. ó ga jù bẹ́ẹ̀ mo ń gbádùn orin yẹn lọ lẹ́ẹ̀kan mi ẹ̀yin máa tún orin yẹn kọ nítorí èmi gan ṣé ó dà pé kí n so kí ah, ok <laughs> no problem ṣé ẹ múra yín tán hmm. nítorí pé mo ti fẹ́ bọ́ sí abala ṣé o mọ̀ mí tán báyìí brọ́dà mi ṣé ẹ mọ̀ wọ́n dáadáa ẹ jẹ́rìí níwájú ilé ẹjọ́ yìí eh. kó má di pé ẹ máa délé lálẹ́ kò ní lọ sí oúnjẹ sísá <laughs> mi má ṣe tó tó <laughs> ṣé ẹ mọ̀ sísá mi dáadáa. màá gbìyànjú. á gbìyànjú ẹ̀yin kọ́ ọmọ àtúwà ìwọ̀n. kó má jẹ́ pé brọ́dà mi náà máa sọ pé so ẹnu ni wọ́n ti ẹ̀ ní ọjà <laughs> a máa mọ̀ bóyá ẹ mọ ara yín tán àbí ó tún kù díẹ̀díẹ̀ ní báyìí ẹ̀yà ẹ bá mi fi so ojú yín yẹn ẹ̀yìn o bóyá sísà mi ẹ̀yìn náà ẹ ra súnmọ́ mi díẹ̀ jọ ẹ bá mi so ẹ kàn ra so lẹ́yìn ṣeun àwọn ah, tòsí bíbá ìmọ̀. Hmm. ṣe ti rẹ́dì ẹ ti ṣetán ẹ ti gbáradì hmm. exam. ìbéèrè àkọ́kọ́ tí mo máa béèrè lọ́wọ́ yín hmm. irúfẹ́ oúnjẹ wo irúfẹ́ oúnjẹ wo ni ọkọ yín fẹ́ràn jù ó simple àbí <laughs> mo bọ̀ ẹ má wọrí. ó ń parí ẹ̀ ọ̀gá ìjọba meditar. Hmm. ìbéèrè kejì ó sọ wípé àwọ̀tẹ́lẹ̀ tí ọkọ yín ń wọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọ̀ wo ni? àwọ̀tẹ́lẹ̀. àwọ̀ hmm, wo ni? will give you boxes. ṣé màá rí. ṣé màá rí kíní ìbàdàn ó ń parẹ́ o. ẹgbẹ́ wa ẹni tó kún mo cheat. Right, it's máa fún ní gap déédéé. ìbéèrè kẹta sọ pé kí ni nickname tí ọkọ yín máa ń pè yín kì í ṣe orúkọ yín o bẹ́ẹ̀ nickname. ẹ ti ṣe tán. àmọ́ ṣe tán. ah ah ó ga jù pápá pa ni. <laughs> ẹ jẹ́ n fún yín ní ìbéèrè ẹyọ kan sí torí pé ó yá yín ìbéèrè mẹ́ta ló yẹ kí n fún yín ṣùgbọ́n ó yá yín. Ah, ah. ẹ o kí ni orúkọ ẹ tàbí kí n sọ pé ilé ìgbafẹ́ alákọ̀ọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ lọ pàtó báyìí first date yín. Oh, first date. ẹ o baby first date ni ọ̀sán kan date. jẹ́ kí n gbé ẹ jáde níbo lẹ ti pàdé níbo lẹ gbéra yín lọ. first date that I baby first date o not kò ṣe ìsinmi ọkọ ní kò wá bá mi bẹ̀yẹn first date <laughs> ibi tó gbé mi lọ yẹn ni o ẹ ti sọ àṣírí ìdánwò <laughs> no no pé date but ibi tó gbé mi lọ yẹn gangan baby ibi tó gbé mi lọ yẹn. ọ̀ya ẹ ṣe ẹ bá mi mú bírò dání <laughs> ẹ̀yin aráalé brọ́dà mi ẹ bá mi tú ojú ẹ ṣe gan ni o ah, ẹ̀yin o ẹ bá mu dání ẹ mu dání ó sì ń bọ̀ oyè tó kan aráàwọ̀ ni. Ah. ń bọ̀ wá kára ẹ̀ <laughs> ìbéèrè àkọ́kọ́ tí mo béèrè lọ́wọ́ ìyàwó yín mo ní irúfẹ́ oúnjẹ wo lẹ fẹ́ràn jù. beans and plantain. ẹ pàtẹ́wọ́ fún brọ́dà mi o wọ́n gbà o ìyàwó wọn ni wọ́n fẹ́ràn beans and dodo séèmù náà ni plantain àti dodo. ẹ ìbéèrè kejì tí mo béèrè lọ́wọ́ ìyàwó yín ni pé box ah, àwọ̀tẹ́lẹ̀ tẹ wọ̀ lọ́wọ́ yìí àwọ̀tẹ́lẹ̀ kọ́lọ̀ eh, wo ni àwọ̀ wo. blue colour boxers ni. Mm. blue bẹ́ẹ̀ ni wọ́n gbà wọ́n kọ blue colour. mo kọ blue àti hmm. white singlet. àti white singlet ẹ̀yìn àárín yẹn dáadáa wọ́n kọ blue boxers. Mm. a ní kí ni nickname tí ẹ máa ń pe ìyàwó yín. ìfẹ́ mi máa ń pè ní ìfẹ́ mi. tàbí. tàbí bébì. ẹ pàtẹ́wọ́ fún un wọ́n gbà ó wọ́n kọ ìfẹ́ mi wọ́n tún kọ bébì. ìfẹ́ wù mí o gẹ́gẹ́gẹ́gẹ́ ibi tó kọ́ gbé mi lọ ni kò síbi ah, tí mo ń dé lọ́wọ́ mi o. ẹyin o ah, ah. ẹ má sọ àṣírí ìdánwò. no mo ní níbo ni ilé ẹ Eh, date first date yín ẹ̀yin tẹ gbé ìyàwó yín lọ. tasty fried chicken. àyè ah. ah, ṣe o n tún fi àmì sí. iye wọn bá mi bẹ́ẹ̀ ni àwọn bá mi bẹ́ẹ̀ yìí tó gúngún mi lọ. ẹ gbìyànjú ah, àwọn kan. <laughs> ẹ̀yà ẹ̀sìn bá wọn gba three over four <laughs> ah abala ṣé o mọ̀ mi tán gangan leléyìí àwọn ẹlẹ́yẹ léyìí wọ́n fi akọ wọ́n fi akọ yọ ṣùgbọ́n mo ṣe wà lórí ètò pẹ̀lú wọn ìyàwó wọn ti fi akọ yọ ó kù brọ́dà mi báyìí ó yá ó bá tó yò ní kíákíá àsìkò mi ò pọ̀ ah, hmm. ẹ bá mi dé dáadáa o. <laughs> kò transparent ìbéèrè àkọ́kọ́ rèé o brọ́dà mi hmm. ẹ jọ̀ọ́ kí ni àwọ̀ brush fọyín ìyàwó yín ẹ bá mi kọ́ kó hàn dáadáa. Maybe the new one you just bought though. Ah. Itora l'hospital. <laughs> Ma disqualify. <laughs> Ma ma. Yeah. Ìbéèrè kejì ni eléyìí o. Tí ìyàwó yín bá jẹ́ ori orí Eh, artist wo ló máa jẹ́ fe je. fẹ́ jẹ́? Tàbí tó Kanto tu mo túmọ̀ sí náà nìyẹn. Ah, wọ́n pọ̀ gan. <laughs> méjì ló máa jẹ lọ́yà ẹ̀kọ́ tí. ìbéèrè kẹta ni o irúfẹ́ ọbẹ̀ wo náà nìyàwó yín fẹ́ràn jù ọbẹ̀ kò kí ń ṣe oúnjẹ. <laughs> steak. àìgbọ́fá là ń wòkè o ifá kan ò sí ní fara mo fẹ́ ṣàwo tuntun lórí ètò bàbá ètò pẹ̀lú Ọláìdífẹ́ let's go ṣé ti ṣe tán ẹyìn ó yá ẹkẹ ẹbẹ mi gbé wá náà èyí tọ̀fọ̀ ó yá ẹ bá mi ṣe ojú yín sísá mi ẹ káàbọ̀ sórí ètò yìí padà àwọn lè tọ̀fọ̀. Ah, ah tough ṣá ah. wọn tough now ọbẹ̀ yẹn wọn tough Oh yeah, multicolored ni brush yẹn ah ẹ ṣe o <laughs> ó yẹ gẹ̀ẹ́sì gé. ẹ ó ní pọ́pù yìí tí Only purple. Only sí ó ní pọ́pù ó ní different ó ní kọ́lọ̀ oríṣi lára tó dé ìṣẹ̀lẹ̀ àkọyàn. ọlọ́run jẹ́ kẹ́ ẹ jẹun lálẹ́ yìí call <laughs> <laughs> yín call akọyin kọ pink and blue ẹ̀yà ẹ ti ṣì different colour mo ní kó ní number two question mi. mo sì gbà náà mo ní multicolour. ẹ eh, try try color, eh, blue no, wà ń bẹ. number two question mi sọ wípé èṣèré orí ìtàgé wo nìyàwó yín fẹ́ràn jù. Tọ́pẹ́ Àlàbí Ṣọlá Alẹ́. èṣèré orí ìtàgé. movie not eh movie not not, musician. non in particular. okay okay let me say okay celeb wo lẹ fẹ́ràn jù celebrity wo mo like Tọ́pẹ́ Àlàbí Ṣọlá Allyson. wọ́n ti tán. àwọn tí mo mọ̀ pé tí mo like ọkọ mi jẹ́ kó mo like ẹni. tí mo tún ti mo tún ti sọ àṣírí ìdánwò tó mo mọ̀ pé ẹni tí ọkọ yín kọ yìí ẹ nífẹ̀ẹ́ dénúdénú èmi gan mọ̀. celeb. ẹ ago love. Mm. ọkọ yín kọ Helen Paul oh. <laughs> ó yà irú ọbẹ̀ wo lẹ fẹ́ràn jù kò sí àsìkò. mo máa ṣe yẹn torí mo ní particular word bóyá ẹ̀fọ́. Ah, ẹ̀dẹ̀ wá gbà o <laughs> ọkọ ẹ̀fọ́ àti ewédú <laughs> a wà ní abala ṣe ò mọ̀ mí tán bẹ́ẹ̀ ni a jẹ́ ti rí pé àwọn ẹlẹ́yẹlé tèmi lórí ètò lẹ́nu wọ́n mọ ara wọn tán ṣé ìwọ náà mọ ọkọ ẹ̀ tán wọ́n ṣe wà lórí ètò bàbá ètò ṣùgbọ́n ẹ jẹ́ kí n dé òkè lọ́hùn-ún tí bá fi máa padà dé àwọn bọ́ sí abala tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí abala what èrè ìfẹ́ mo ń bọ̀.